حامل مسؤولية مختلفة حتى لا تقع خيانة ولا غش ويقل الخطر ويعرف الناس يعرف الناس أن خليفهم أن خليفتهم وأميرهم معهم في أمورهم ويقيم العدل فيما بينهم فاتقوا الله أيها المسلمون ولا تنسوا قال الله سبحانه وتعالى يا داود إنا جعلناك خليفة في الأرض إنا جعلناك خليفة في الأرض تحكم بين الناس بالحق إلى آخر قوله سبحانه وتعالى أقول ما تسمعون وأستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم ọpẹ́ ní fún ọlọ́run bá wa ọba tó kọ́ wa láti ẹ̀ka ṣe déédéé tó sì kọ̀ fún wa níbi ààbò sí ọlọ́run bá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Al-Qur'an Karim dájúdájú wọn náà bá pàṣẹ ká ṣe déédéé ká ṣe dáadáa ká fún àwọn alásùnmọ́lẹ́sọ̀ wọn ó kọ̀ fún wa níbi ìbàjẹ́ àtàwọn ọ̀wà eré àtìgbọ́ta dìde tẹ́sìn ọlọ́run àti tẹ́jà ọlọ́run. ọlọ́run bá ń ṣe eléyìí fún wa níkìlọ̀ kálíbà ara àjẹni tó máa rántí rẹ̀ bákan náà lọ́wọ́ bá wa sọ wípé ẹ máa ṣe déédéé torí kóun ló súnmọ́ bẹ̀rù ọlọ́run eléyìí túmọ̀ sí pé déédéé àti bẹ̀rù ọlọ́run tán ọlọ́run ni á bó ṣùgbọ́n ẹ máa ṣe déédéé àìdílù ó wà ọ̀rọ̀bọ̀lù sàkùwà dọ́gbadọ́gba yín ni olókùn yín jù má bẹ̀rù ọlọ́run táàbì lè pè é lẹ́ni ọlọ́run. atọ́rọ àlékún kí àdìgẹ́ fáńdẹ́bí sallallahu ta'ala alaihi wa sallam ẹni tó sọ fún wa nínú wípé tó bá ṣe ààbò sí a so mọ́lẹ̀ pẹ̀lú ọ̀jàgà tó nípọn títí wọ ilẹ̀ keje tí wọ́n lọ so mọ́lẹ̀ látọ̀n nínú àrí ìsìnmọ́ bùkọ́dà sí ìran mùsùlùmí nínú ẹgbẹ́ wa kan tó dágbéró gidigbe lọ́dọ̀ ìmọ̀ bùkọ́dà rẹ̀ lọ kó sì fàbí ìyé là sábì àròdì wọ́n tẹ onítọ̀hún rìn lọ́lọ́ inú ilẹ̀ keje ilẹ̀ ló ti orí ilẹ̀ ló ti sì yẹn ni pé ilẹ̀ ló gbà mọ́lẹ̀ kálíbá ti tẹ̀yìn dáadáa mọ̀nkọ́lá mọ̀kídà ṣíbírí nílà àbù ẹni tó bá dàbò sí i tí ó tó àtẹ́lẹwọ́ kan tó gba ilẹ̀ tó tó àtẹ́lẹwọ́ kan ó ti wá náà àdéhùn yẹn ilẹ̀ tó gbà kò ju àtẹ́lẹwọ́ kan lọ tó wékọ̀ bómi sábẹ́ àròdé àníbọ̀ sọlọ́lá ọ̀sán àlùsálà tó sọ fún àánú ọ̀rọ̀ míì ran ọmọ ìyá rẹ̀ tó jẹ́ alábòsí lọ́wọ́ àtẹ̀jú wọn ṣe àbòsí fún tó sahabi sàhábí radiyallahu ta'ala anhu ó ní ya Rasulullah àwọn ìbéèrè tí ń sọ ẹ̀sìn ìdí tó yẹ wáyé kéyéké nìyẹn tí wọ́n bá ti gbọ́ nǹkan wọn ní dìde bá ṣe wá lẹ́kọ̀ọ́ fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ lónìí tẹ ni sọ ìtumọ̀ sí àwọn èèyàn ní sọ̀rọ̀ ṣe é ṣe pé wọ́n dákẹ́ lásán kò àwọn yóò sì túká bẹ́ẹ̀ sábà wá túká táwọn ní dákẹ́ o wọ́n mọ̀ gbé àtìgbọ́ káàkiri ni àwọn sọ̀rọ̀ ti bẹ́ẹ̀ ya òkú èdè ló sọ ó sọ ń ó ní àwọn kàmọ́ kọ́ọ̀lù sọ̀rọ̀ lọ́dọ̀ sọ́lá ẹ sí kọ́sáhùn tẹ bá ń èdè lábá sì ni èdè tápà èdè rárá tó yékéyéké ni wọ́n wá bèèrè òjútọ òjútọ lọ́hùn pé kí ni jẹ́ àwọn ní ti bá tó tó ju lọ tí àwọn lárúbá wá lọ inú ètò àtọlọ́hùn tó fún nìyẹn kí ni ní ó orí kókèrè tó kù kí ni ẹ ó ń sì yá Rasulullah máa bẹ̀rẹ̀ pé wò ti fi ọlọ́run mo gbọ́ ti ríran tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ báwo ni báwo láti ran tí ṣàbòsí lọ́wọ́ tàmínáhùn wúmínà gólmì nítorí tọ́lọ́run fèsì ni wípé tọ́lọ́lọ́run dárọ̀ kọ́lá ẹ mọ́jọ́ rábò sí mọ́ ìrànlọ́wọ́ tó ṣe fún nìyẹn àdéhùn Bukhari àti Imam Muslim onílé iná ẹ mọ́jọ́ orí àbòsí ṣe mọ́. dáwọn èèyàn wí lónìí ni pé ẹ̀fọ́ ń kálukú lẹ̀ akókò lọ ọbọ lọ́wọ́ òjijì ọlọ́run sì ni ẹ mọ̀jọ rábò sì ṣe mọ́ gbogbo ọ̀nà tí ò bá fi ní rábò sì ṣe mọ́ òní ẹgbà. nínú àwọn àyàtà kàyí àtàdé ìdìbí ẹ̀ yìí. àkọ́kọ́ ń tààrí mú ni pé òjú kò láti kò tààrí mú tó lù ọ̀ràn yẹn ní dọ́gbadọ́gba àrọ́ọ̀mù sì torí ni wọn pa wá níbi pé ẹ ṣe déédéé inna ni ń pàṣẹ tọ́lọ́ máa pàṣẹ ipò fún àwọn alhamsa àwọn tọ́lọ́ fi tẹ̀ wá bafẹ́sì tó jẹ́ márùn-ún nígbà tó pàṣẹ ipò wà ipò wá ipò ojú dandan ni ní gbogbo ibi tí a bá ti ń béèrè déédéé dandan ni déédéé ẹni tí o bá ṣe tó kéde kéde ní ìtumọ̀ kátó pé nǹkan jọ́ràn yẹn lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹni pé ẹni tí o bá ṣe bí ọlọ́run ọ̀ràn yẹn yùsọ́àbù fàáyínú wọ́n yóò akọ́wò tààrí àáfàá ní tó bá ṣe lérè ìjẹ́ tó tóbi àti ìjẹ́ tí bá ṣe níyà gbogbo omi kí déédé àti lọ́wọ́ adọ́gba bá ti kán lọ́sọ́dọ̀ èmi àtẹ̀yìn ẹjẹ́ àkéèsì o torí ìyá ọlọ́ tá a bá ìfi déédé àmọ́ mọ́ nítorí òtúrú jú nìyẹn tá a bá ṣe déédé àmọ́ mọ́ bá tẹ̀sí àmọ́ retí orí àmọ́ retí ìkẹ́ àmọ́ retí ládá tá a bá ti ṣe déédé àmọ́ mọ́ nígbà tí wọ́n ń fi àwọn. ìran kan tí wọ́n jọ́mọ lẹ́yìn ànábì sallallahu ta'ala sallam tí wọ́n ń fi wọ́n tí wọ́n ń fi ọ̀rọ̀ wọn rinlẹ̀ wípé wọ́n ti ń bẹ látòjú ìyá ànábì mo pé wọn ò hàn nígbà náà sallallahu ta'ala sallam wọ́n máa ń rí kan tó sọ pé ya Rasulullah ẹ̀yìn èdè òtítí ọlọ́run ẹ pé ń tẹ́ ń pé ń dọ́gba àwọn kàwáríjù wọn ni wọn àpẹẹrẹ rẹ ti wà lójú ọyá náà wọn máa kó ti mùnáfíkì yẹn. sàhábì tó wá gbà ní ojú ànábì kọrẹ lọwọ ojú ànábì yí padà sọlọlọ ta'ala ó lam ó kà kọ́ ọ̀dà tí n bá ṣe déédéé ta ni ó ṣe déédéé dáná bí fún un. bóòlù á ti máa fa pé iná lọ́ọ̀ yá múru rẹ̀ láàdì tó ti sọ ọlọ́run bá ti dédé. ọ̀gá onídéédé láyé gbogbo tó lọ́n pè lẹ́sìn fún wa ànábì ti líìdì gbogbo ẹ̀dá ti bẹ láyé sọlọ́lá ọ̀sà sọ́là ló ṣáájú wọn níbi àṣeyege. àwọn kan ọ̀rọ̀ ogun ni wọ́n ń péjọ náà lọ́hùn. àárí àkọ́kọ́ nǹkan kan dìmú ni pé ojúbù làádìlì kò tààrí mú tó ọ̀rọ̀ yẹn ní déédéé èèwọ̀ sí làbò èèwọ̀ nínú ẹ̀sìn Islam láti mọ nǹkan tí ń jẹ́ èèwọ̀ à ń gbọ́ nínú ọ̀dọ̀ Yorùbá nígbà tó ju a sì gbọ́dọ̀ kí ló ẹnìkan lẹ́tọ̀ọ́ àti sọ pé èèwọ̀ lélẹ̀ tàbí haram àbí àlàyé àkọlọ́ ǹjẹ́ nìkan ò bá láìkì bóyá àmọ́pọ̀ òlòwò láìkì lọ́dọ̀ ara tòun kó má pèlè èèwọ̀ fún wa àti tó bá dé èèwọ̀ náà ẹ̀sìn ọlọ́run ó yẹ ká bọ́ síláàmù débi débi yẹn náà kí ti débi bọ́lọ̀ tó wá sọ ayé àkàlẹ̀ lórí ẹ̀ pé ẹ̀yin kọ́lẹ̀ lè wọ̀ àti halal ẹ máa retí kó wọn ọlọ́run sọ̀rọ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run sí ilé síkẹ́ tó mọ tí ń jẹ́ halal àti haram sọ àwọn kan ti fún wa tí ìbá ti pé ẹ̀sìn dé tọ́lọ̀njó tó mọ̀ yé wa jù báyìí lọ kò kúrò lọ́pọlọ wa dùn ní tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ rántí pé ìwọ̀ ni àwa ní kàtí àwa tó ti sáré tètè gbé kúrò lọ́kàn máa bẹ́ẹ̀ ni. àwọn èèyàn náà á mọ̀ dùn nígbà tá a bá ń sọ̀rọ̀ àtẹ́rìdìyà káàrí ọmọ torí pé ọlọ́run kan ló pe indoctrination wọ́n ti pè sí wa lọ́kàn tá a bá yà sídìí ẹ̀sìn bá ṣe bá kú láyé nìyẹn. wàlá tàkùfù bẹ àlìsí mẹ́tò fún mi lè kẹ́dìbà ádá hàlálù ádá hàrọ́mù lè sábàrú lè sábàrú àlọ́ lè kẹ́dìbà wàlá tàkùfù bẹ àlìsí mẹ́tò fún mi ẹ má jẹ́ pé ẹnu yín ló máa ròyìn rọ́ kẹwàá máa sọ pé haramu lílé àbí haramu lélẹ̀ ṣùgbọ́n haramu àti aláàlì dáhùn yìí nínú ọ̀rọ̀ yìí àdàpẹ́ kúfúrù àti ìmánì ni téèyàn bá ti mọ tó jọ́ràn èèyàn tí ò ṣe ọkùnrin káfà ó ti di kèfèrí ó ti ṣe kèfèrí sọ́nà téèyàn bá ti mọ tó jẹ́ haramu tí ń ṣe ó ti ṣàìmọ́rí pàápàá jùlọ tó bá jẹ́ni tí ń takò nǹkan náà tí ó gbà pé òun lòún ṣàtìṣe torí làwọn ọmọ sọ pé famani adala ẹni tó bá jó ní déédéé fàwọn wà mọ́mìnì ni wàmọ̀nì hádà àdàlí ẹni tó bá yíjú kò níbi déédéé tó ní déédéé wò lọ́lọ́run tẹ̀ ń pàtẹ́ gan fàjáàrọ̀ tó wá sàbòsí wàdọ́lá tó ṣe àbòsí bákan náà fàkọ̀ kàfà ó ṣe kẹsìrì sọ́nà. èèyàn ọmọ ìyá mi lẹ́sìn Islam ọ̀ràn yẹn ni kí ká gbọ́ ìsìn wáyé o ọ̀kan nínú nta akẹ́kọ̀ọ́ inú ẹ̀sìn wa náà ò ní déédéé torí pé a gbọ́dọ̀ máa jẹ́ ọdẹ fẹ́sìn a gbọ́dọ̀ wá ẹ̀sìn mọ́wọ́ a gbọ́dọ̀ gbé ẹ̀sìn kárí a gbé ẹ̀sìn léjú a gbọ́dọ̀ mọ́yà níbo ni mo ti rí bí mo ń sọ yẹn ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹgbá súnà mímú àti súnà wọn kò láfà lẹ́yìn mi á tó alẹ́ àbí wà yìí gbọ́dọ̀ wọn ẹlẹ́nu tẹ̀rí sábà gbọ́ fún mi pé èdè tí wọ́n gbé tẹ̀lé sọ pé òjútì ọlọ́run sọ pé à ń sùn àlẹ́ àbí nà wá jìbì wà yín mẹ́sìn ó kò ní wà wọ́n mọ̀ fún wà yín mọ̀ bìnà wá jìbì jámù náà jìbì wá èrì ẹ mọ̀ ibi tẹ́yìn ti ibi tẹ́yìn ti ti yọ̀ lérí mọ́jẹ̀kẹ́sìn ọba ò lẹ́yìn náà dáhàlì ìdí sẹ́yìn òbí jẹ́ ọdẹ fẹ́sìn nù láyé tá a wà ìtòrí fáyé tán lọ àpẹẹrẹ aburú ní ṣẹlẹ̀ ìlòdì kan ìtúbà wa ọwọ́ mẹ́sìn tó sì gbèsè kárí ọlọ́dẹ ní àbùkù àpẹẹrẹ fáyé ti bàjẹ́ nìyẹn ẹni tó bá wa ẹ̀sìn mọ́yà tó wà kárí tó pe kárí tó wà yín mọ́ ẹni àpọ́nlé wọn máa jẹ́ ó jẹ́ kó jẹ́ báyọ̀ bí tán nìyẹn àfẹn tó bá wa yín mọ́yà nìkan ní máa jẹ́ ní àbùkù. sábà sọ fún yàn pé èèyàn ti lọ́lá ó ti nípò ó ti lówó ẹ̀tọ́ kan tó dé ó tún gbé ó tún jù sọ́wọ́ rẹ̀ wọn á ní kí n lágbájá tó ń fẹ́ ó jẹ́ ní àbùkù nìyẹn wọn ní àwọn èèyàn mọ̀ wáyé mọ́ yà kí n lágbájá tó ń wá kódà tó bá jàjà gbìlà jù lórí ẹ̀tọ́ ẹ̀ gangan wọn á ní kò bá lágbájá bá ti tètè rú kí ló tó fẹ́ dà tó tó fún wo kókó má láì ní tó báyìí ẹ̀tọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ tí o bá tún ṣe sùúrù jù tó fi dẹnu àbùkù lórí ẹ̀tọ́ ẹ̀. ẹni tó máa wáyé máyà ni máa ń tẹ́ kì í ṣe tó wá ẹ̀sìn máyà. torí kó tẹ́ ẹ bá ti kú ẹni tó wá ajẹ́ tó ìdàkejì ẹ̀ tẹ́ ìdàkejì ẹ̀ náà tí o bá lẹ́sìn tẹ́ ẹ máa sọ pé ọlọ́run nígbà lẹ́yìn ọlọ́run tẹ́ni tó tún wá tún àbùkù ẹ̀wọ̀n ni ẹni tí o bá gbẹ́sìn lè náà ìgbẹ́sìnléjú ìwà ìsìnmọ́yà ìwà mọ́rí kò sì túmọ̀ sí koko ọ̀la ìbẹ̀rù ọlọ́run ló túmọ̀ sí kò túmọ̀ sí koko torí lè koko dádúró lọ́tọ̀ fún ìtarẹ̀ àtàjàngbìlà àtàkàtàkìtì tó bá ti pé nǹkan yẹn làwọn èèyàn fẹ́ dàpọ̀ mọ́ra wọn àgbàkọ́rọ̀ ètò yìí wọn nìyẹn gbà yẹn. dọ́gbadọ́gba ọ̀ràn yẹn kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn sì ni torí ẹ̀ ló fi jẹ́ pé yẹ́jìbò tẹ̀sílẹ́kù àkáàmì dín fíìmù àmì láti náà ti ló kọ́ wà á làkọ́ ti fi hàn bẹ́ẹ̀ náà torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo dẹ́sìn bá là kalẹ̀ láà implement láàmú múṣẹ níbi gbogbo tó bá dà wá pọ̀ bíbẹ̀ fún ayé lè tòrò bìnnì tàtà lè kí àná. bá a bá ti ní ẹ lápèjúwe à ń fẹ́ra wa lọ́kọ̀láyà. déédéé ni kí á fẹ́ra wa lọ́kọ̀láyà bọ́lọ̀ ń ti làkàlẹ̀ nú ẹ̀sìn. dídà kejì ẹ̀ tá a bá rin bọ́lọ̀ ń ti làkàlẹ̀ tó fi jábòkù àtẹ̀sẹ̀. lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ sọ́túbà yìí tí o ti dùn sí ìtọ́jú mẹ́ta lọ yìí á parí akílò nìka á ti máa pọkọ lọ́kọ á ti máa pèyàwó níyàwó tó bá sì jẹ́ zina náà ni wọ́n lè fi bẹ́ẹ̀ ṣe tán lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀kan sì lápọ́nlé ọ̀kan lábùkù ní tó fa àpọ́nlé tó kó bá àpọ́nlé bá tàkọ́kọ́ ni pé aláwo kì í ṣeré à wọ́n sì dọ́gbadọ́gba bọ́lọ̀ ń délà kalẹ̀ àìṣe bẹ́ẹ̀ ló sọ tẹ́lẹ̀ kejì di àbùkù tó bá jẹ́ pé afẹ́ tà afẹ́ rà ni. ọlọ́run bá wa subhanahu wa ta'ala suratul Maida ó ní awfu bil uqudi àwọn transaction gbogbo jámù ló wá uqud jámù akidu sábà gbọ́ fún mi pé afẹ́ ṣe akidu kílẹ̀ gbọ́ yé afẹ́fẹ́ yàwó sábà pé táwọn máa gbọ́ yé nù pọ̀tì uqud pọ̀ plural ni uqud singular ni akidu.

ẹ rí wípé ojú ọ̀nà ọlọ́run lẹ gbégbà ibi tí déédéé ò ti ṣẹlẹ̀ nìyẹn. èyíká àkọ́fẹ́ ká gbọ́ yìí ládàá déédéé ni pé ìnáwó múra dúníyà máa kó mọ̀ tún bì dì ẹ̀sìn láàbì jọ́ọ̀jì ayé ayé ọba tòrò gan tó fi tòrò bẹ́ẹ̀ dé àlùkìyà àwọn tó wá pé ẹ̀sìn la fi ń dájọ́ ayé tí èsì ayé ń dájọ́ àlùkìyà náà. lónìí ayé lọ́mọ dáhùn àbí ń dájọ́ àlùkìyà mi. ní bá kankan ìròrí àwọn kan náà wọ́n sì plan kò déédéé kí wọ́n fi gbógun ti plan tọ́lọ̀ fi gbógun tèròǹgbọ̀ ọlọ́run ṣùgbọ́n náà ti sọ ẹni ní kò sí èméjì bíi ọlọ́run náà sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n ṣe ẹgbàgbé pé kan wáyé fún wa ní mọ̀ sí à free will sọ pé báyìí ni kẹ́yìn rò pé ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́wọ́ sì máa wò yín títí nígbà tẹ́lẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run fún wa ní free will nígbà kan ọlọ́run ti rẹ̀ báwọn èèyàn kan ọlọ́run ní báyìí ni rìn. báyìí ni mo fẹ́ àwọn wò pé kò yẹ kó bá mú. wọ́n bọ́ lọ́n fà á ọlọ́run ń àwọn náà títí ìgbà tó fi pa wọ́n run tó fi sẹ́kẹ̀ nìkan lórí ilẹ̀ ayé tó pé méjì náà ni ayé kan náà ni èyí jọmọ́ lẹ́tọ̀ lọ́la iṣẹ́ àlàkọ́lọ̀ tó àtayọ̀ ọ̀la ìgbésọ̀mọ̀ ní àti rẹ̀ ní tọ́pìkì kí ló bàtọ́ láwọn ò mú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọlọ́run lẹ́nu wọ́n sì pa wọn rẹ lọ́jọ́ náà wọ́n ti jẹra álẹ̀ wọ́n ti rò pé kò sí ọlọ́run ni mo pa wọn látòrí ẹni àkọ́kọ́ ẹni ìgbẹ̀yìn kankan kò sí mọ́ ọlọ́run wa ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run tó wá lọ́run ló ṣe bẹ́ẹ̀ mọ́ títí tó ń ayé rẹ òun nípa àwọn ọ̀ràn kan rẹ tán látòrí ẹ̀ràn kọ́kọ́ wọn lórí ẹni wọn ká sọ pé kò sí ìràn wọn láyé òun ti tó ti kọjá lọ títí táyé wọn fi òmùrọ̀ àdúnyá ẹ̀sìn láàmú fi dájọ́ ayé tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ àtọ̀ pé kí lọ́lọ́run wí ara dídé nìyẹn o kí lè ànábì wí sallallahu ta'ala alaihi mo ń bi àwọn ọ̀dọ́ léèrè lánàá nígbà táwa mi prógáàmù kan pé ta lórí fídíò àwọn gé lórí ní Saudi Arabia àwọn kan láwọn rí fi pé kì í sẹ́mi nìkan mo rí ìgbà tẹ́mi ń wo fídíò yẹn subhanallah àwọn èèyàn kan náà tún jí gbé èmi ò tíì ka mẹ́sẹ̀gì tó bá wá àwọn èèyàn kan náà tún jí gbé tán tó ń fa ìwọ náà mo wá padà wọ ọwọ́ ìsàlẹ̀ mo wá ka mẹ́sẹ̀gì wọ́n á rí pé subhanallah àti ọ̀tọ̀ ni tí mo ń rò wọ́n ní seven seven men seven men raped sixteen years old and murdered ọmọ ọdún mẹ́rìndínlógún kan ọmọge tí wọ́n bá tún tipátipá wọ́n sì pa lẹ́yìn ìgbà náà ni wọ́n gé ogun lórí sí. tó bá jẹ́ pé ọgọ́rùn-ún ni wọ́n tí wọ́n sì kọ̀ǹfàmù ẹ̀ pé ọgọ́rùn-ún làwọn tán ṣe bẹ́ẹ̀ gbogbo wọn gé lórí. tí wọ́n bá sí ojú òpó lẹ̀ fún ọmọ nàìjíríà náà kọ́mẹ́ǹtì bóyá lẹ́yìn rẹ̀ ni eré mẹ́wàá nínú ọgọ́rùn-ún tó sọ pé yẹ ó dáa bí wọ́n ti ṣe wọn ẹ tó padà máa gbọ́ pé àà ah, ah, kí ló le tó bá wọn kí ló le tó bá wọn ṣebí yẹn kan náà wọ́n pa eléyìí lọ́dọ̀ tiwọn injustice ni lọ́dọ̀ àwọn oníròrí mi tí wọ́n gbé ká ti ọ̀rọ̀ ayé síwájú ká tó wò tẹ̀sí tí wọ́n pílánì ayé bẹ́ẹ̀ tí wọ́n ti gbógun tẹ̀sí ọlọ́run. àwọn sọ pé àwọn ò gbé ọpọlọ síwájú It's a plan It's a it's a plan ojú ọ̀nà kan sì ni ṣẹ̀rí àkàtọ́ ni táwọn èèyàn kan tọ̀ ó lè má yọ ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ní tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ ẹbí là á kà yín léèrè tó bá sọ fún yín ẹnìkan mú lò bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ti dá wa bẹ́ẹ̀ kọ́ làwọn ti ń la tá a bá jẹ́ mùsùlùmí òdodo tá a bá ti gbọ́rọ̀ báyìí farudúhu ila Allah wa rasul tí ó bá tẹ̀ jẹ́ pé àpá inú wà lórí ẹ̀mí yẹn tọ́rọ̀ bá ti wá pé ọlọ́run bá wí ànábì wí sallallahu alaihi wasallam kò sí èméjì mọ́ àmbàtẹ́ lọ́nà lójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n tá a bá ń ṣe èméjì ló tó tún tó tó tún wá kan kí ni farudúhu ila Allahi wa rasul àwọn kan ò láyé bẹ́ẹ̀ wà wọ́n ti pọ̀jù láyé àwọn ò fi làákà ìwò ni tí wọ́n bá fi làákà ìwò tán tí a bá sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n torí náà wọ́n bá sọ báyìí wọ́n sọ fún pé you are wrong ó takùtọ̀ lọ́hùn torí pé ntọ́ náà sọ ò bá làákà ìwọ̀n mu àwọn ní alifalafiyun alifalafalasifa filosofa alimalahida wọn ò gbà pé ọlọ́run bá ń bẹ dégbé yóò pàṣẹ gbogbo àlámọ̀dá yẹ wà nínú justice nínú déédéé òní ká gbé ẹ̀rọ síwájú ẹ̀ tí o bá ti bá mu ká gbà pé yẹ ẹ̀ tí wọ́n lọ o bá ti bá mu ká lẹ yẹn mọ́lẹ̀ káwá mú ìtọ́lọ́run fẹ́ ká mú ṣe ọ̀gá déédéé ni sínú ọjọ́ tẹ̀yìn òjẹ́ ni ọlọ́run bá délẹ̀ ọlọ́kọ́ mọ́tà fún wa. fàyájú ọ̀hánù náà sàlẹ̀ àlùkù fi ń dàpọ̀ lórí ìlà yẹn láti wà lójú àlà lẹ́nu àlà ọlọ́run tá a fi ní kọjá rẹ̀ ọ̀tọ́ á wà nírì ilé pé á àmọ́ fi yẹn ṣe rí abẹ́rẹ́ nìkan tó ṣe nǹkan kan tí èsè gbébì kan ló ti jogún ẹ̀ ẹ fún mi lẹ́nìkan nínú ẹ̀dá tí ń bẹ láyé tẹ́nìkan bá dáná tó pààyàn tó gba dúkìá kó tó ẹ́sípáàtì débẹ̀ yẹn ibìkan wọ́n ti tírèèni ẹ̀ ibìkan ni wọ́n ti kọ́ ẹ sọ fún mi ẹnìkan tí ń ṣe nǹkan kan àbí tí ń sọ̀rọ̀ kan tí èsè bíbí kan ló ti jogún ẹ̀. wọ́n ní sálàb tọ́wọ́ àti ní àwọn aṣáájú àkọ́kọ́ nínú ẹ̀sìn ní gbogbo ẹni ibi náà ní sálàb wọ́n láwọn aṣáájú àkọ́kọ́ nínú ìlànà. ní nǹkan tẹ́ ẹ̀bì sẹ̀rí ni pé wallahu akhrajakum min butuni ummahatikum nígbà tẹ́ jáde nù ya yín la ta'lamuna shay'a àyẹ̀mọ̀ kankan. ìgbà wọn lábẹ̀rẹ̀ sí mọ̀ ìbà àwọn psychologist léèrè ìgbà tá a bẹ̀rẹ̀ sí mọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí abáláyé gan ò mọ̀ bá a ti mọ̀ bá a ti tẹ ọmọ lọ́wọ́ tó yájú báyìí tí yíyú sọ̀tún yíyú sósì ó ti ń mọ àwọn kankan kó tó di pé àwọn iṣan ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ gbé ọwọ́ báyìí ẹnu ló mú lọ lóbi kúkú lókè bọ̀nu kìí ṣe mú. èèwà ti tó jẹ́ pé ìta wa mọ̀ tí wọ́n tírèènì wa fún látọ̀dọ̀ ọlọ́run tọ̀dọ̀ ànábì sọlọ́lọ́ ọ̀dọ̀ sọ́là ní wàá jẹ́ ọ̀gá àkórira wa tó ṣe jẹ́ pé wò míì tá à ń ṣe ń gbàtà àti tọ́lọ́run yẹn náà ẹnìkan ló tírèènì wa fún yẹn náà. àwọn kan ni wọ́n tírèènì yẹn fún títakò tọ́lọ́run láyé lónìí wọ́n ti bombardi Islamic universities across the globe tí wọ́n rán àwọn tí èsè mùsùlùmí lọ torí àtàwọn kò fà á tí wọ́n há Quran from cover to cover tí wọ́n ti gbà Islam wọ́n ti ha thousands of padi wọ́n ti gbà Islam àwọn kan gbà Islam dò ní àwọn kan gbà Islam nù wọ́n pé àà tó bá yẹ pé díjẹ́ Islam ní àjẹpẹ́tù tí ẹ káwọn wà gàngàn náà nù èsì ibi tí wọ́n lọ kọ́kẹ́ láti bàjẹ́ àwọn kan wà bẹ́ẹ̀ tọ́lọ́run bá padà yí wọn sójú ọ̀nà tọ́lọ́run. irú ahmad didat rahimahullah nígbà tó wà láyé bí ti máa ta kàngbọ̀n pẹ̀lú àwọn tó gbọ́ náà bá gbọ́ káwárí èèyàn kan tó náà náà romaru ahmad didat tó náà ń kó ti quran off hand láì ṣe mùsùlùmí kì í ṣe pé ń dákọ sórí àtàyà ó ń kà láti bẹ tó bá ti dákọ àyà kan àti tó àyè ó kà ó sì lọ bútírà bí mo ṣe lò bí mo ṣe borí mo wá ń bi ẹnìkan léèrè ẹnìkan mo ṣàbẹ̀wò tí wọ́n fi késẹ̀tì yẹn sí mo ní ta ni ṣé mùsùlùmí kan ló tún ta ko amadi dat nọ́nẹ́rà ní christian eh, arab ni. abdullahi ọmọ ọbayi eh, abdullahi ibn eh, sada aliyahudi abdullahi ọmọ yahoo ọmọ sada kì í ṣe júù òun náà gba ìsìlámù ni pẹ̀lú ète kò síbẹ̀ sí ní kọ́mà kan tàbí láwọn ọmọ sábà àlìyàhúdí tẹ́ ẹ bá lọ kà sẹ́mọ́ tẹ́ fa khalifa usman ṣe allah ta'ala ni. ẹ gbọ́dọ̀ má ka ọ̀rọ̀ àbíláwọ̀ ọmọ sábà torí òun ló gbà islam ó mọ̀ pé kọ́ ọ̀bá sínú islam òun lè rí sẹ́yìn ṣe àṣeyọrí ǹjẹ́ kóun kọ́kọ́ gbà islam lè adúsà fi láti lè rí lẹ́bàjẹ́ ń bẹ̀. olópinlẹ̀ rẹ̀ títí tó fi dé ó sì ṣe sùúrù ó sì faradà fún plan yẹn títí tó lọ jẹ́ sábàbí fún pípa khalifa Usman khalifa ilé kẹta nínú Islam. ayu Islam àdá irú Islam làwọn àgbà tó gbà fún Islam o sí Islam tẹ́ máa gbé lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí wà láyé lónìí ẹlòmíín sọ jáde lẹ́nu ẹ̀ pé tí ò bá ti pé dáhùn yẹn ó wì í kí làwọn ṣe ní islam síbi yàn ṣe se islam òun gbọ́n islam dáadáa yóò mọ̀ rí àléébù àwọn mùsùlùmí ó lè rí àléébù àfà ó lè rí àléébù ọmọ kéwú yóò pé ibi táwọn bára wọn nù ìrìn pé ó ti yẹ kó ń kú òun bẹ̀ ṣé yẹn lè gbé islam yẹn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kíkà bọ̀. islam téèyàn ṣe tó ti fẹ́ dọ̀ tóun bá àwọn òrìbí yẹ sí ẹlòmíín náà sì bá débi kó tiẹ̀ fẹ̀ kan rìn náà ń tẹ̀ kí òun tẹ̀ ìsìlámù mọ́ ẹ bá kà ń bára yín náà ọ̀gá mùsíbà ló ti bà láyé o kò sábẹ́ omi tó ju bẹ́ẹ̀ lọ mọ́. àmọ́ ṣe tẹ̀rìgìm àmọ́ ṣe èèyàn lójú kòkòrò láti ṣàmúlò èyí tó jẹ́ ojú ọ̀pọ̀ tọ́lọ́run ọ̀rọ̀ tó jẹ́ déédéé wà mọ̀ àkọ́bátì mùkàlìfínà bìlẹ̀ òkú bá ti ṣẹ̀rì ìyà á sì jẹ̀yàn yà nídìí ẹ̀ tí yẹn bá yapa déédéé yẹn ló bí irú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tí mo fi ṣàpèjúwe. mo wá tún ráwọn èèyàn létí pé sẹ́mọ̀ pé àwọn òyìnbó náà tí wọ́n rúlu nàìjíríà wọ́n ṣe déédéé wọn sì gbà síláàmù tí wọ́n fi kó nàìjíríà wọ́n sì pa èèyàn méjìlá dípò àfa àpalára tí wọ́n pa ní Lagos State tí wọ́n pa àfa ní 1953 wọ́n máa sábà kọ ọ̀rọ̀ yẹn sínú àwọn ìwé pélébé pélébé tí wọ́n pè ní current affairs táwọn èèyàn máa ta yẹn pé ọdún wo ni wọ́n pa apá lára wọ́n pa àwọn olóró wọ́n pa wọ́n sì gbé kéékèèké wọn ò jẹ́ wọ́n rókò ẹ̀ àwọn òyìnbó ló sì ń róòlù ńgbà yẹn wọ́n bá sì gbá wọn mú wọ́n sà wọ́n bí tẹkinọ́lọ́jì ṣe jẹ́ pé kò tí ì dàgbà tó báyìí ńgbà náà wọ́n sà wọ́n pé wọ́n sì pa gbogbo wọn. ó gbọ́n pé tó bá jẹ́ pé two hundred ni wọ́n jọ náà lọ́wọ́ àwọn òyìnbó yóò pa two hundred èèyàn dípò ẹnìkan àdámọ̀ káṣe káṣe náà káṣe déédéé ti wà lára wa tẹ́lẹ̀ tọ́lọ̀ ti dá wa. àwọn èèyàn kan ni wọ́n ń tìrìn àwọn èèyàn wọ́n mẹ́sìlíìdì láti má ti lójú ọ̀nà ọlọ́run mọ́ sísìn náà la bá wáyé. ó dá bẹ́ẹ̀ dá mi lójú pé túrẹ̀ bá ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí. táwọn eléyìí bá ń tẹ̀wọ̀n táwọn ò jáde níbi tó ti lópọ̀ mọ́ra wọn dé yìí ní ìsìn pé lóòótọ́ ni wọ́n pààyàn kan pátápátá wọn lè kàn lẹ́wọ̀n ọdún mẹ́wàá àti méjìlá wọ́n padà jáde sáwùjọ táwa ìbàdàn àbí kí wọ́n mọ́ sẹ́wọ̀n rárá lábẹ́ democracy tó ń fagbára tẹ̀mọ́lẹ̀ táwọn èèyàn ò ṣe jù bẹ́ẹ̀ lọ tí wọn tẹ̀wọ́n ni táwọn èèyàn ò ṣe jù bẹ́ẹ̀ lọ tó lọ gbé ẹ̀ka mọ́sílẹ̀ òyìnbó yìí. àmọ́ sọ̀rọ̀ Islam àmọ́ àfiwé democracy bó ló ti jọra wọn. àti pé democracy dáhùn wíyì náà sórílẹ̀-èdè wa yìí nìkan ni wọ́n ti ń lò ó. láwọn àwùjọ bí báwọn yẹn ń sá lọ lónìí táwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ò ní lè gbé mọ́ níbi tí náà ò ti sẹ́jú níbi tí ojú ọ̀nà tí ò sí fọ́sùkò bẹ́ẹ̀ ti ń expired wọ́n ti fún wa ní twenty years wọ́n ti fún wa ní twenty five years káfíhù ó dàlù kò dàlù wọ́n òwú náà ni láyé dáwà iná mọ̀ ni dídáàmú ti ṣẹlẹ̀ lórí ẹ́sírẹ́sì tó wà ìbáàdì wọn ti parí ẹ́sírẹ́sì yẹn tó ti rú wàláì. ẹ wo Ìlọrin sí ẹ̀gbọ́n ọ̀dọ́ sí Ìlọrin ẹ wo Ọ̀yọ́ sí Ìbàdàn tá a bá parí Ọ̀yọ́ tó gbọmọ tó ń sìn ọ̀nà méjèèjì tí mo kọ́ dá kan kò tọ́nà bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tó jẹ́ òwò tó tún sèyẹn ọdún wo ààrẹ wo torí páńpẹ́ fún ni méjèèjì tí mo dákọ̀ yẹn Ògbómọ̀ṣọ́ sí lọ́rin ní express àti Ọ̀yọ́ sí Ìbàdàn páńpẹ́ fún ni méjèèjì báyìí kì í sọ̀nà mọ́ tòtọ́ wọn á parí tààrin méjèèjì ní ìsìn àwọn ọmọ fún wọn ti parí ọ̀nà ní ọ̀nà tó jẹ́ pé ẹni tí máa ń gbabẹ̀ tẹ́lẹ̀ tí ọba máa ra sọ àbánú ọlọ́run àǹbẹ̀lọ́ọ̀nù yàtọ̀ àfàwà tábà sọ àjòjì tí ń ba bẹ́ẹ̀ bọ̀ táyà ó bọ ọkọ̀ tó lẹ́ẹ̀kan náà kò sí déédéé náà nìyẹn. bóòlù àtẹnu ọkọ pé à ń sọ ẹ̀sìn à ń dáàbò bẹ̀sìn à ń sin lọ́hùn máa sárkìl mọ̀fásì dọ̀lùmùkárà bìlá ìǹkàrí wàlà ìdàlà tó jẹ́ pé a sì máa wà burú a sọ pé kò sí tó kàn wá mẹ́ẹ̀. maa tàwáfúrú kódra tàwáfúrú kódra bí aládàáni tágbára sí wa. mo fẹ́ sọ nǹkan kan fún wa mi àwọn ẹni bí lágbára láwùjọ wa lọ bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ torí ńléke kàtí ni àwọn gbọ́mọgbọ́mọ wọn adigunjalè wọn àwọn akówó olùjẹ táǹpẹ ní embezzlement wọn lágbára jù wájú ìjọba àpapọ̀ lọ. kì í ṣe tágbára yẹn gangan ni wọ́n ní jù wọ́n lọ àbòsí ló fà á tágbára wọn fi ju tìjọba lọ. the real power ń bẹ lọ́wọ́ ìjọba wọ́n fọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú un àwọn tí wọ́n bá ọmọ ọdún mẹ́rìndínlógún yẹn lò pọ̀ ibi tí wọ́n ti bá lò pọ̀ kán ti mú o àmọ́ kò síbi tí wọ́n wọ̀ tí wọ́n ní mú wọn abẹ́ security. àwọn tí wọ́n kọ́ bank ní maka lọ́dún kan àwọn twenty four ọmọ nàìjíríà wà nù wọn ọmọ orílẹ̀-èdè mi wà nù wọn àwọn twenty four kéde bí wọ́n ti fọ́ báǹkì ní ìjọba Saudi ti mú wọn o tọ́ra àwọn mẹ́lòmí lẹ́yìn oṣù mẹ́ta àmọ́ kò sẹ́nìkan tó sẹ́kù ní wọn tí wọ́n pa. àwọn tó pààyàn rẹrẹrẹ tí wọn kọ ọlọ́pàá tí wọn kọ aráàlú lọfà ń bọ lọ́rọ̀ wọn dé dúró ǹjẹ́ sọ fún náà ni pé ẹ mọmọ bẹ́ẹ̀ náà yọ ẹkọ ẹ mọmọ èmi náà mọmọ àbí wọn ti kéde fún yín pé wọn pa wọn. tí ẹ bá kọ máa jẹ tóyé tó sì mọ̀ọ́mọ̀ pa tẹ̀sí tó kàn wọ́n pé kí ló bọ́ máa jẹ ni. pé yóò padà pàyà ẹ̀ kò sì ní ìtumọ̀ kankan sí i tó bá yá yóò pẹ̀ràn tẹ́wọ́n mi bá ń wakọ̀ lọ tọ́jà kan bá jánà yóò àrùn kankan mọ́ sáré pé ẹran ògún ni tẹ́lẹ̀ òpònú èèyàn ẹran ògún ni tẹ́lẹ̀ fún balẹ̀ pápọ̀npá kò mọ̀ kó ń jẹjọ́ ìlọ́dọ̀ náà torí injustice ni sọ pé ńgbà délé yìí ti fẹ́ escape tẹ́lẹ̀ náà tó wá ń pẹ́wọ́ síbẹ̀ pé ó dáa fọ́ pa ó ti rúbọ nu ẹni tó pa èèyàn kan tẹ́ ló ń sọ ọ̀wọ́n ẹgbẹ́ mẹ́ta ó sì mọ̀ ọ́n má pààyàn tẹ́ dá sí tí èsì kò ṣe mistake lábẹ́ ìwádìí àtòfin tọ́lọ́run àdófin tọ́mọ èèyàn kọ́ lẹ̀ tí èèyàn kan ló pa tẹ́lẹ̀ ó lè pa fífi papọ̀ ó ti ọkàn ti lè ọkàn yẹn èyí ṣe ibi tọ́rọ̀ ọlọ́run wọ̀ mọ́ yìí láyà ṣá àwọn torí ẹ̀ nínú ìlànà ọ̀tọ̀ ọlọ́run nínú déédéé ló fi jẹ́ pé ẹni tó bá pa ẹ̀mí kan nínú ẹ̀mí tá a ṣe léèwọ̀ lámọ̀ọ́mọ̀ pa kọ́lọ́n ti gbé lánàá ẹ̀ tó ti gbé ṣẹ̀rí àkàlẹ̀ nìyẹn lámọ̀ọ́mọ̀ pa kódà níbi tí ò tún yé ìjọba ṣẹ̀rí àtúgbọ́rọ̀ gbàbẹ̀ tí ò tún yé àwọn ọmọ èèyàn tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn lámọ̀ọ́mọ̀ pa ìyẹn yé gbogbo èèyàn ọlọ́ka mọ́lẹ́ ó gbé ìbọn pa ẹ̀ pa ni tí ìwádìí bá ti sọ fún wa pé ó mọ̀ọ́mọ̀ pààyàn ọlọ́run ò fẹ́ ká fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ tó dáyé òní tòrò Nibiti níbi tí òtún wá yí ọmọ ádámà wípé ó sàásì ló fi pa ó tutọ́ sínú ìwo ló fi pa sọ̀rọ̀ pé kò gbé mọ́ lọ́ba àtàdá àwọn àbóhùn ló jẹ́wọ́ pé ìdóhùn dì mára wọn tóun fi pa nìyí kí ìdájọ́ ni ṣẹlẹ̀ Islam pípa náà ni àṣẹríàtúlẹ̀ àádìlà ṣẹríà tó ó ti kọ́ ọmọ adámọ̀ gbógun láyé èmi àtẹ̀yìn gbọ́dọ̀ kópa ń bẹ̀ ta nkúntùn mu'minin a sì gbọ́dọ̀ láti sọ̀rọ̀ ẹ̀ yàrá mí ní hìrọ̀ sọ́ọ̀tì torí pé nìkan ní tí ó jẹ́ pé à ń dáàbò bẹ̀sìn ọlọ́run níta ọlọ́run ti dà fún náà nìyẹn ti sí lọ́dọ̀ ń lórí ẹ̀pẹ̀ ẹ sọ fún ń se lórí ẹ̀pẹ̀ kí là ń ṣe lórí ẹ̀pẹ̀ tó wá kù fún wa ní iyì àbákanlé à ń gun mọ́tò à ń kọ́lé mbẹ̀ à ń à ń táwọn táwọn tán ṣe dáa jù wa lọ táàrí ti sẹ́mu ẹranko àmù ni wàhálà àmù wàhálà àmù yìí táwọn ẹranko nù gbó tí ti wàhálà ládùúyà wà ládìínà ayé ò rọgbọ ọmọ yòó ló ń sí àlùkìámà. ọlọ́run láwọn èèyàn kan nínú àyà alukurani kẹrin ọlọ́run láwọn èèyàn kan alẹ́dínà ìmọ̀ kanáhùn àwọn tó yẹ pé a bá ti gbà wọ́n láàyè lórí ilẹ̀ tá wọn á fi lè rọ̀ wá lọ́rùn. àkọ́ọ̀mù sọ́lá ti sọ́lá ti dáadáa wọn ò ní pa sófo wọn ò ní ọlọ́run sófo sọ́nà òfin lè rọ̀ wá lọ́rùn tó sánmọ̀ ìyá ni ilẹ̀ rí mọ́ wa lẹ́sẹ̀ ni ilẹ̀ tún kò mọ́ mọ́ ni ilẹ̀ má kò tún mọ́ ni makanahu filam ara wà tẹ̀mkìn tẹ́ bá ro tẹ̀mkìn ti di kájẹ káyó òjíṣẹ́ ọlọ́run kò yó ẹ má tù síbẹ̀ yẹn o àṣẹlẹ̀ nírọ̀rùn fún yín láti gbé ẹ lọ ẹ ń bọ̀ ẹ̀ ń jí sáyé ẹ̀ ń dìde ẹ̀ ń sùn ẹ̀ ń dìjú orúnkún yìí ẹ̀ ń sunrun fọkànbalẹ̀ ada tẹ̀kì. ìjọba kù wá tó máa bẹ lọ́wọ́n báyìí nípa ọlọ́run sàlẹ̀ fún ẹ̀ ní ọlọ́run ti mọ̀ kánà wa ọlọ́run tó bá mọ̀ kánà àwọn èèyàn kan lórí ilẹ̀ bẹ́ẹ̀ kí ni ẹ mọ̀ bí wọ́n mọ̀ sí akọ́ọ̀mù sọ̀lá wọ́n mọ̀ sí sọ̀lá wà á tàwù zaka wọ́n mọ̀ yọ zaka wà á mọ̀ rúbìlì màrú wọ́n mọ̀ káwọn èèyàn lẹ́sìn ẹ̀ ní wò báyìí ti ṣe é kí o ti tó kàn yín pẹ̀lẹ́ lómi mọ̀ wà náà hàn wọ́n á yìn ní mú nǹkan ẹ̀ sì mọ̀ gbá wọn láì dá lọ́wọ́ mú báwọn àmì ti sọ ní ọ̀rọ̀ ìsọlọ́lọ́ ọ̀dàrọ̀ ọ̀sọ́là kí lẹ̀ ń wò ó rántí ẹ̀ nígbà lọ́wọ́ mú nígbà mú àbòsí á dìde papọ̀ lápapọ̀ pé àfẹ́ aburú yìí o àìdá yìí àfẹ́ kódà tó bá jẹ́jọba á sọ fún wọn fáàfẹ́ lórí àwọn ará wọn ṣe ààrẹ sọ pé kí wọ́n lọ jó lórí wa gbogbo àwọn ojúṣe tó jọ mọ́ àpapọ̀ yìí ni kò sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ muslim community náà torí àwọn kí wọ́n kórìíra ìlànà ọ̀tọ̀ náà wọ́n bá tẹ́lẹ̀ walillahi aqibatul umur tọrọ bá wá dórígun tó kángun síbi tó kángun sí tán kò síbi tó kángun sójú ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run bá sọmọ adámọ̀ sí tán àti tẹ̀lé tiẹ̀ yìí ọ̀dọ̀ ẹ̀ náà lọ́rọ̀ kángun sí òun náà ni ó dájọ́ o. àkọ́kọ́ tó kọ́kọ́ jọ̀rọ̀ yẹn táwa wá ń darí ìlú sẹ́nìkan máa sọ fún wa pé ìjẹ́ ìyẹn lọ ṣe wá sí làbújá rárá ẹ mọ iye èèyàn yín tó lọ látògbómọ̀tò tó yẹ pé làbújá ló wà ògbómọ̀tò ló sì ti lọ ẹ mọ iye èèyàn yín tó lọ láti Ìbàdàn ibi tá a ti tọ̀rọ̀ Ọlọ́run tó fi wúlò lókè náà ni torí lọ́dún míì ó lè ó lè jẹ́ ọdún kan títí àwọn ọdún méjì àti mẹ́ta àti mẹ́rin àwọn kan ó wà lé àwọn kan ó tún lọ látògbómọ̀tò yìí náà síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ kótópátì ìjùmọ̀ tá a bá wà sọ̀fẹ́ fù níbi àtàwọn àlàkọ́ọ̀tù tó kù òkè tẹ̀wọ̀n yẹn ó dáa. àti tó iṣẹ́ láàbí tí ń bẹ láàrin aráàlú yìí tàbá pápọ̀ náà yóò mọ̀ tó dọ́ọ̀bù tàwọn tí ń bẹ lókè. wọ́n wà á kún kàmá àdákùn tàǹtìkù náà iná sì máa ń sọ bẹ́ẹ̀ yẹn yẹn o pé n mi ń tẹra wa gan-an ó ti tìjọba lọ ẹ̀ ti tẹ̀ ti parọ́. torí ẹnìkọ̀ọ̀kan lábẹ́ àìṣedéérí ẹnìkan rírẹ̀ ẹnìkọ̀ọ̀kan rírẹ̀ sí pírẹ́sidẹ̀ntì ó dìgbà tí wọ́n bá gbà lọ́wọ́ mú tí wọ́n gbà mú tí wọ́n gbé ní gidi kan kú tí wọ́n gbà fún ọwọ́ ẹ̀ tó bọ́ ẹnìkan kan ṣe tán àti rẹ́yìn jẹ kalẹ̀ ó ṣe tán àti pààyàn àfẹ́ǹsù àbí babaláwo ó sọ fún yàn pé kọ́ lọ máa hán wa òun náà wá hán tó gé láì sàhán ajá bó bá sàhán ajá gan ẹ láàfin sẹ́yìn kò sàbòdì ọ̀la ìtàn bá ní ọlọ́wọ́ ahán ajá wa. tọ̀hún wájá tó pàtó gèlè àwọn ọ̀sàbòsí o ó sì jẹ́jọ́ ní ògbẹ́lọ̀ kí àná torí ní tí ò tájá tó bá ti jẹ́ lẹ́mí ẹyẹ ológo àdéhùn tó yege ní ọ̀dọ̀ ànábì sallallahu alaihi kì í tó jẹ àbálàǹgbá bẹ́ẹ̀ ti ń yẹn ò ní jẹ́ òyìnbí tí jẹ ẹni tí bá jẹ láǹgbá tó bá pa kò tó bá ti kó àmọ́ ọkàn pa láǹgbá láì ní kan fi ṣe ó jẹjẹ lọ́dọ̀ ọlọ́run èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ànábì ní sallallahu ta'ala sálà ló ti gbọ́dọ̀ jíṣẹ́ rẹ̀ àbí tí ò bá dá mi lójú. kátó wá sọ pé ọmọ bí àwùjọ ṣe lè tí ò bá ti o àwùjọ ò lè dọ́gba. láàkìyà màlẹ̀dáwòlá tó ń bi dòní àwọn bi dòní làágùlì wà lábàkọ́ àlìhómà tó ń bi fàkùdé tá a bá ti sàfẹ́kù ẹ̀ a sàfẹ́kù ẹ̀ láwùjọ wa yìí mo ń wo ìtàbíù kan tí wọ́n ṣe fún ẹ̀ẹ́mẹjọ àlùmọ́tọ́fà bẹ́ẹ̀ náà ìjẹta bí wọ́n ṣe parí ọmọ ìjọ àlùmọ́tọ́fà tó ní àwùjọ yìí lásìkò tí àbájá ń ṣe ìjọba ẹ̀ lè fẹ́ẹ́ bí ìlú gbogbo àlùmọ́tọ́fà wọ́n lè bí léèrè ọ̀rọ̀ kó tún rọ̀rọ̀ kan nígbà tí ń dápọ̀ àwọn sanko sanko kan lẹ̀ Yorùbá ẹ bẹ́ẹ̀ lè gbé gbọ̀ngàn lọ pa àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní tí mò ń sọ yìí ó bẹ̀rẹ̀ sí dápọ̀ àwọn tó ti sàrẹ́ rí ó ní màá sọ wájú wọn màá sọ wájú lágbájá màá sọ wájú kàmẹ́dò màá tún sọ wájú ọlọ́run bá tó dá mi sábàjì náà mo ní lẹ́ni tí lẹ́ni tí ó lo agbára tó ti agbára lò tó gbogbo ẹnu ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ kò wọ́n bi léèrè ọ̀rọ̀ míì nínú ìjókòó yẹn ó ní yìí tẹ́ ẹ̀bẹ̀rẹ̀ yẹn fẹ́ ju ìjókòó yìí lọ àmọ́ gbogbo ẹ̀ lòun ṣàlàyé ìjókòó mi bá fẹ́ wáyé ó ní ọ̀kọ̀ọ̀kan tí ò lé sí òsì ẹ wàá wò ó pé ṣé kò sí nǹkan kan tí jẹ́ justice mọ́ láyé ni àbí lórílẹ̀ wa yìí. mo sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ bá gbàgbé lórí bọ́jẹ́ẹ̀tì two thousand and twenty sẹ́mi rí lé NTA mo wà ní tó bá jẹ́ pé wọ́n implement budget yìí fún two thousand and twenty ọmọ Nàìjíríà ti ṣoríire nípa àtàyè torí kò sẹ́ni tí ò ní kàn tí ìbá ti pé wọ́n kàn ká àbí wọ́n pílẹ̀sì ẹ̀ báyìí àti ìwò yìí ibi tí wọ́n kọ́ sí. tí wọ́n bá lo ti health fún health ó yẹ kí a máa gbòògùn yanturu lọ́fẹ̀ẹ́ kí sọ gbogbo general hospital dọ̀fẹ́ tó bá yẹ kí wọ́n implement budget táwọn yìí pẹ̀lú pẹ̀lú bílíọ̀nù tí wọ́n kọ síwájú ẹ̀. tá a bá lọ sí education bẹ́ẹ̀ ó yẹ kí education ti di free tí ò bá jẹ́ pátápátá to at least seventy percent pẹ̀lú owó náà kọ. ẹ̀yìn sọ owó tí wọ́n ti ń kọ látẹ̀yìn wá o fún ti two thousand and twenty là ń sọ. àmọ́ àkọlé náà lẹ́rìí àlọ́ lẹ́sìn rẹ̀ nírà bọ̀ kó tún wá wò kan lẹ́nu bí ìjẹta sànà wọ́n fẹ́ rí inú bẹ́ẹ̀sì ilé ìgbìmọ̀ asòfin ní thirty seven billion naira ilé tí ó jò ilé tí rọ́ọ̀gì ẹ̀dí tí ó ẹ̀dí ìgbà tí wọ́n sẹ̀ lọ́ra lánàá nù ilé tí ó jò thirty seven billion wọ́n lè sàwọn nǹkan míì ni wọ́n fẹ́ náwó sí ọ̀kan nínú ẹ̀nu wọ́n fẹ́ rí inú bẹ́ẹ̀sì ilé ìgbìmọ̀ asòfin ní thirty seven billion naira ó kàn sọ fún ìtàn fẹ́ fowó ṣe ní ìbòtà polówó lọ kò sí sọ pé owó kan o àbúrò àníjì owó kan o tá a fẹ́ pín sáko ní tá a fẹ́ fi ṣe ni ni wọ́n wì ọ̀sùn kò ní bá bẹ̀ lọ. ìjàmbá nìyẹn ìdàkejì déédéé lábàkọ́ àlèhùnmọ̀ sí ń di fákìdì àwùjọ kan àlùmọ̀ kan ò ní sẹ́kù pẹ̀lú àlàáfíà pẹ̀lú rọrùn tí déédéé bá ti lọ. ẹ má wo tàwọn tí ń bẹ lókè ẹ jẹ́ ká wo kàkà ànábì sọ sallallahu ta'ala sallam wọ́n ní ibda bi nafsik bẹ̀rẹ̀ lọ́dọ̀ ara rẹ thumma bi man ta'ul lẹ́yìn náà àwọn tí ń bẹ ibi tó ti lókè nìyẹn. ọ̀kan náà àwọn àfáà mi wọ́n ní aráàlú ń gbé e lókè pé kó lè ìjọba ń gbé e lókè pé kó lè gùn aráàlú ń gbé e nísàlẹ̀ pé kó dàrú nígbà míì ìjọba máa dáa aráàlú sọ fáwọn ògbà torí pé ẹnìkọ̀ọ̀kan wà áfta ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ injustice tá a bá jẹ́ mẹ́wàá ń sìn tá à ń sọ pé afẹ́gbẹ̀tọ́ wa ìyẹn ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè káàkiri ìran tá a ní lórílẹ̀‐èdè kì í sọ̀rọ̀ Yorùbá nìkan ó ní àwọn strategies tó ìjọba máa ń lò nínú ẹ̀ ni pé kí wọ́n wò pé àwọn talabẹnu nínú wọn wọ́n lè kó èèyàn mẹ́ta náà mẹ́wàá yẹn àbí èèyàn méjì ẹsẹ̀ tó àwọn méjì yẹn tẹ̀légbà káwọn méjì ń bá dojú kọ yín padà yóò yà yín lẹ́nu pé séèyàn ni wọ́n àbí sùn kí ló lè tó bá ẹ̀ ṣe sùn ní ọ̀rọ̀ ìjọba òrí bá wọn torí wọ́n ti tẹ́tù yẹn méjì. nínú ọ̀nà míì nínú àṣà nínú ìṣesí ọmọ èèyàn ni pé séèyàn kan bá rẹ́tọ̀ọ́ di ẹ̀gbà kò rántí ẹlòmíì mọ́ kò ní pariwo mọ́ ohun ó lọlẹ̀. ó túmọ̀ sí pé ẹ̀tọ́ ẹ̀ ní ń dùn kì í àwọn èèyàn ìsìláàmù ò sì rán wa báyẹn nínú ìlànà táwa gbé lọ́wọ́ tá a bá ń sọ pé wọ́n fi ẹ̀tọ́ dùn àwọn èèyàn ó lè jẹ́ táwa tá sọ̀rọ̀ gan-an lẹ́tọ̀ọ́ kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ àwọn èèyàn ẹ aráàlú ẹ bẹ̀rù ọlọ́run ẹ rántí ọjọ́ ó ń sọ fún mi nínú iṣẹ́ ìjọba ní stéètì kan ní nàìjíríà yìí ó ní mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ní táwọn èèyàn dáwọ́ mi iṣẹ́ ìjọba onítòmí rìtáyà yìí ó dúpẹ́ kọ́ òun dánwò kò sí rìtáyà nígbà náà ọkọ̀ ọdún kan àbọ̀dún méjì ó láwọn tó fi rìtáyà ní ti pẹ́ àwọn tó wà lọ́fíìsì wa ń sọ fún wọn wípé owó yín máa yọ owó tó ń pè ní pension yẹn ó ní owó yín máa yọ o ẹni tó fẹ́ gba five million wọ́n ní kó sáyìn pé four million four ló máa dọ́dọ̀ òun ẹni tó six million kó sáyìn pé òun faramọ́ four kí two jẹ́ tàwọn ọ́fíìsà tó wà bẹ́ẹ̀ wọ́n sì sáyìn owó yẹn máa yọ bẹ́ẹ̀ yẹn àìṣe bẹ́ẹ̀ owó ò lè yọ o ẹni tó rí wọn tán ló ń sọ lẹ́yìn fún mi ó ní à níbi tó ń gbọ́ wá àtijọ́ yìí òun ní ṣe tó fi kó láyé justice dà in fact àwọn tí wọ́n fara mọ́ four million àwọn tó tún dàbẹ̀ pé wọ́n tún lẹ́nu wọ́n tún sún mókè nìyẹn àwọn míràn ní gbúrò ẹ̀ tó fi kó láyé ó ti wà nù kan sáńjọ gbà sáńjọ fọwọ́ sí. ìgbà tó wá rí bẹ́ẹ̀ ó wà nínú ọ̀nà tá a máa gbà yan olórí. كان من صفة عقد البيعة للإمام أن يقال فيها بايعناك ببيعة رضا على إقامة العدل والإنصاف والقيام بفروض الإمامة. táwọn èèyàn bá ń kàmpéyìn àti ìbí wọn léèrè ní wọn fi ń sọ ohun tó jẹ́ justice ẹnìkan kan ò sọ ọ̀rọ̀ injustice ó sì jẹ́ pé gbọdọ bá fẹ́ yàn wọn náà nílànà Islam àwọn sọ pé a fi í sípò lórí ìdọ́gbadọ́gba tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tó jọ́ràn yàn ọ̀ràn yàn responsibility olórí tẹ́ẹ̀sì fún wa àwọn tá à ń bẹ lábẹ́ yìí torí ẹ̀ la fi bí í sípò àmọ́ àbí wọ́n lè rí náà fi sọ bẹ́ẹ̀ lónìí mo fẹ́ fi wá lérè kí n rán wa létí sẹ́nìkan wá fẹ́ ṣèjọba lamẹ́ríkà lónìí ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń gbọ́ campaign kí ni wọ́n fi ń campaign tẹ́ ẹ̀ máa fọ́ wọ́n ṣe campaign kan tó wọlé wọ́n ṣe ní amẹ́ríkà wọ́n ṣe ní lumi láti ń lo democracy ṣé màá ṣe títì náà fi ń campaign màá fún yín lómi tẹ́mọ̀ wọn ọ̀rọ̀ mi mú tẹ́lẹ̀ lamẹ́ríkà iná ọmọ ọ̀sán kò ní sẹ́jú wọ́n sì sọ̀rọ̀ wọ́n sì sọ táwọn náà ṣe wọ́n pẹ́ dáadáa ò lè tán lórí ilẹ̀ a rí pain ọ̀nà táwọn àgbà fúlù ṣe tí ìlú òfin máa dáa ní nàìjíríà láti máa gbọ́ pé àfọ̀nà tí wọn ò sì ní ṣe náà àsomi tí wọn ò ní ṣe náà àmójútó education tí wọ́n bàjẹ́ sí i àwọn wo àwọn ìlú tó ti develop wọ́n tẹ̀ máa ń pè Nàìjíríà ní developing country ìrọ̀bá ńlá rọ wọ́n ń pa àwọn kan ní develop country Nàìjíríà ń develop lọ níbo ní develop lọ wọ́n tún sọ pé wọ́n fa àwọn àgbẹ̀ ní owó nínú owó àgíríkì náà wọ́n fa àwọn àgbẹ̀ àwọn ẹni tó fẹ́ gba one million ẹni tó fẹ́ gba two ẹni tó fẹ́ gba jù bẹ́ẹ̀ lọ fún rárá títí làákọ̀ọ́kọ́ wò àgbẹ̀ nìkan kọ́ níbẹ̀ nàìjíríà ń tó pa gbogbo ọmọ nàìjíríà pọ̀ ní ká kọ́kọ́ wò tí gbogbo èèyàn ó rí tí wọ́n yọ̀ tí wọ́n ó dùn ká kọ́kọ́ sèyẹn náà kọ́nà da gbogbo bí tá a bá fẹ́ tọ̀ kí náà jọba ó dáa ọ̀gá òṣìṣẹ́ kan kọ̀ǹtráktọ̀ kan òyìnbó kan olórí wọn ní Ghana ti ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ó dáa tó ó sì fà ń pọ̀ bùsí lọ́wọ́. pé ọba ba ọ̀nà jẹ́ ó property kan tó jẹ́ ti company kan fúnra rẹ̀ ni ó sọ pé ẹ máa mú ẹ máa fi kíní bọ̀ lọ́wọ́. so o lè dánwó ẹ̀wò ní kọ́ńtì yìí ibi tó ti wá òun ló hẹ́ẹ̀dì ilé sẹ́yìn òun ló hẹ́ẹ̀dì òní ọ̀gá àwọn wọ́n mú sábà yìí ó ní ẹ máa kó gbọ́ àwọn ọmọ tó da àǹfààní àwọn èèyàn rú torí àǹfààní tara tẹ ẹni tí ó bá ṣe dáadáa tó jámìyàn dáadáa nǹkan kan kàwọn èèyàn ó kàwọn èèyàn kan ó kà àwọn èèyàn lápapọ̀ bí ọ̀nà bí iná ìjọba bí omi gidi táwọn èèyàn ó mu education health téèyàn bá ti gbọ́ ìró ọ̀sìtù báyìí nísìn ní ṣàìsàn àbíkẹ́ ẹ má sọ ìtàn ni ó ṣe fún ẹ kọ́kọ́ dé mọ́ ọ tí wọ́n bá ti sọ fún un pé ó sọ operation ẹ má sọ fún o torí kọ́ ìfẹ́ yìí lẹ́kọ̀ọ́ kọ́kọ́ ń tàn torí nínú wa nínú two hundred thousand tó ń gbà operation kò sí ní two hundred naira ọwọ́ àti gbọ́ sétí pé wọ́n ní ó sọ operation fún yín kẹ́lẹ́ wá tó ti wá ẹ ti pa sáà má sọ fún un lọ sí ìtùbọ̀ míì tí mo là bá ti dé tó bẹ̀yẹ̀wò tó mẹ́mi lọ lókù téèyàn ó fi gbádùn kan láyé mo lu ọdún mẹ́fà lọ sí tù kò ní san wá kọ́bọ̀ nínú ayé tá a wà yìí náà ni. ẹbí àwọn èèyàn léèrè ẹbí àwọn aráàlú léèrè kan ti ń tẹ̀kì àwọn náà sí tù ní Saudi Arabia bẹ́ẹ̀ náà ń tẹ̀kì àwọn aráàlú tí ń gbé bẹ́ẹ̀ ní sẹ́ńbẹ́ àtọmọ ìlú ní general hospital tó bá lọ́dún méjì ń bẹ̀ gbogbo tí bá jẹ́ ìran operation láyé kò ní san wá rìn àtọ́jọ́wọ́ Saudi. ẹ wá bá mi padà fẹ́ mo parọ́ tó bá ti jẹ́ pé general hospital ni gbogbo tí máa ń sèyàn láyé kò ní samaria àfọwọ́ tó wá jọ ta sí lọ́bẹ̀ sórílẹ̀-èdè kan kìí sì ṣèbẹ̀ nìkan nìyẹn ti ń ṣẹlẹ̀ láyé. àwọn ọmọ tí wọ́n pààyàn yẹn àwọn ọmọ tí wọ́n pààyàn tí wọ́n báyàn sùn tí wọ́n pa òun yàtọ̀ sí pósítọ̀ sí pípa mo tún wá ronú pé subhanallah sówó làwọn ọmọ eléyìí rí tí wọ́n fi fẹ́yàwó ọmọ mi ò sọ fún bàbá ẹ̀ pé mo fẹ́ má rí yóò sọ pé wẹ́ẹ́ kò sí problem jẹ́ kí n bọ́ tọrọ ìyàwó yóò sì náwó ẹ̀ mi tọ́lọ̀ ń kẹ́ wọn dé bí ìbá ṣe pé kò kí ó mọ̀ sẹ́kù láyé mo ti kẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ kan ní two hundred level onídàájú ń sọ pé òun ò sí lọ́ọ̀sì tó àbóhùn fẹ́ má rí ni lọ àti bàbá àwọn tó ń sáwàdà ń sọ fún ọ pé òun ò múra òun tún gbìyànjú sí kì í sọ̀rọ̀ ìyàwó àwùjọ tí wọ́n fún lọ́wọ́ ìyàwó wà ní Saudi Arabia kí ló abẹ́ sí kí ló fẹ́ rí èèyàn sí ọ̀kan nù ẹnu ẹ̀ ń tọ́ rẹ́pù irú ìran náà ló fẹ́ wọn dínà yẹn láti fẹ́yàwó tẹ́ẹ̀ kan bá ṣerú ẹ̀ Nàìjíríà àmọ́ kó sàdúró pé àwọn olówó ìfẹ́yàwó ni ìyàwó lọ orí mi nì nígbà tí wọ́n ń ṣe programu kan lórí NTA ní Nàìjíríà wa ń bí wọ́n wá ń ṣe wọ́n ń sọ̀rọ̀ wípé ìdààmú táwọn ọkùnrin ń dààmú obìnrin ti pọ̀ jù ẹni tó ń ṣe sẹ́yìn interview oníta bá sọ pé àwọn omidan ọmọge wọ́n sí òhò lẹ̀ wọ́n rí òhò with one of the reasons tí raping fi pọ̀ ó ní kí la fẹ́ sọ nípa ọmọ ọdún márùn-ún àti ọmọ ọdún mẹ́fà sí mẹ́jọ tí wọ́n rape tí wọ́n pa ó ní owó gbégbélá attract àwọn ọkùnrin lára àwọn eléyìí àwọn abiléèrè pé kí ni solution ọwọ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn pọ́ǹtì bíi mẹ́ta mẹ́rin gbà sọ gbogbo pọ́ǹtì ẹ̀ tán mo rí i pé kò sọ àwọn kóòtù kan tó jẹ́ gbòógì ara tí ò mẹ́nuba ò ní mo kú mu kí ló àtàkì èèyàn tó rèpù ọmọ ọdún mẹ́fà ìdí ló sílẹ̀ ní àbọ̀mú tẹwọ́ sọ fáwọn àgbàlagbà ń rí wò ó àmọ́ àwọn yẹn ti mú mú kú mu débi pé bí wọ́n ṣe ń wo àwa náà táwọn àwa àìsí lójú wọn. ni o fi máa sọ pé ní ẹ̀ máa sọ pé má sùn mọ́ mi máa gé ẹ lórí o yá jìnnà sí pé ò tó bẹ́ẹ̀ tó ló fi bọ́lẹ̀ òní mọ̀ torí pé kò rí sí bí èèyàn ó rí síbi igi ìtayín tí ó àwọn èèyàn tó dúró tèmi náà lórí kan ẹlẹ́ẹ̀kejì inú tí ò mẹ́nu bà kò encourage marriage ó yẹ kó mẹ́nu bàyẹn náà pé gbogbo ọ̀nà tábà ti fi lè ràn àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti má rí àtijọba àtàràlú káṣe ìkọ́sẹ̀ mí rí yẹn láàrin àwọn ọmọ lárúbáwá wọ́n máa ń encourage marriage wọ́n ń discourage marriage láwùjọ wa ìtúni wọ́n ń discourage ọkùnrin kí ló bí ìní wọ́n ń discourage obìnrin kí ló ń bá ká ẹ̀gbọ́n rẹ̀ ò ti marry kí ló ń bá kiri mo lọ kàwé rẹ̀ dé àwọn encourage marriage àníkọ́ lọ́sọ́lá ó sì encourage ẹ̀ wọ́n ní ẹ̀yẹ ọ̀dọ́ ẹ̀ marry o tẹ bá ti lágbára o àwọn tí ò lágbára fúnra ara wọn tó jẹ́ni tó fẹ́ sọkọ fámìlì wọn tó lágbára wọn márèjì fún wọn amase kó nìkan ló gbọ́dọ̀ lágbára ká tó fún níyàwó ni tẹbi tó bá jáde lára ẹ bá ti lágbára ká fún níyàwó mo rán ọmọ haúsá kan ṣe bẹ́ẹ̀ ọmọ haúsá kan wà ní ọ̀rẹ́ lẹbù sanawi ló parí ọkadà ẹwọ sanawi ó wọ secondary school ní Madina ó ti má rí kó tó wá ọmọ kékeré bàbá ẹ̀ ló má rìn kù yóò jẹ ju túwó lọ ni àbí kùkù àbámọ́là lórí àwọn sọ̀rọ̀ ló fẹ́ wọ̀ tọ́mọ òfin ní ẹ̀yàkuyà òde kò mẹ́nuba yẹn ẹlòmíì ìyàwó ẹ̀ sì ti kú ìyàwó ẹ̀ ti lọ níwò pé tí n bá ní fẹ́lòmíì bùkátà ni ẹtí ń bá rí ni kí n máa fọwọ́ bà ibi tí rẹ́pẹ̀tì ń ṣẹlẹ̀ nù tó bá ti rú èèyàn tó nírò orí tiẹ̀ tán jẹ́ bíi méjì mẹ́ta mẹ́rin nẹ́ẹ̀sì ní ká máa wá ẹni tó kì mọ́lẹ̀ kiri kò mẹ́nu bá wọn kò mọ òkun ọ̀rọ̀ gan nígbà tó rìn sí ìtẹ́lẹ́sìn sábà bíi ìdí eléyìí dọ́gbadọ́gba àti déédéé ẹjẹ́ á mọ̀ pé ara ẹ̀sìn wa ni ọ̀pọ̀lọpọ̀ yẹn ní máa bẹ́ẹ̀ sí sì síbi mọ́sálásí nìkan ẹ wo iye hours tá à ń lò ní mọ́sálásí ẹ ka sọ̀láàtì sóbì tí màá jágùn díẹ̀ ẹ ṣe lógún ìṣẹ́jú ẹ ṣe ìdókù ní ten ten minutes ẹ yọ kó nu twenty four hours tó jẹ́ pé inú mọ́sálásí nìkan lẹ̀sìn wá wà tábà tí wàá débi iṣẹ́ àti sùkúù àtọjà àgbọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ bá mọ́ àbòsí ló kù mẹ́ tí wọ́n tẹ̀ ṣe déédéé gan ní mọ́sálásí débi tí wọ́n ṣe déédéé lọ́jà àbí ní sùkúù àbí ní mínísírì sọ́ọ̀fù gan wọ́n rí kò déédéé náà sáàrí kò déédé ẹ̀yìn tẹ́lẹ̀ olùkú tààrà ọ̀sùn ọkàn òsì dọ́gba àbí déédé wo ló wà ní mọ́sálásí nígbà wípé bẹ́ẹ̀ wọ́n ti gbé fóònù ẹnìkan lọ lórí sọ̀láàtì wọ́n ti yọ tẹlómìn nínú tàwáàfù wọ́n ti yọ tẹlómìn àti dọ́là tó kó dání nígbà tí déédé òtún wá sí mọ́sálásí ọ̀nà àmọ́ làwọn wá sọ̀rọ̀ mínísírì la hawla wala quwwata illa billah ìta bá gbọ́ lọ́dọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n fẹ́ ká sọ ká fẹ́ lómi ìgbọ́ nígbà táwọn náà bá ti ń lò ní làlàáfíà ó fi jọba aláwùjọ bẹ́ẹ̀ bá ti ń dámọ̀ràn dáadáa fún ìjọba iṣẹ́ ìsọ yẹn ti wà lọ́pọlọ tiẹ̀ náà torí bóun náà ti dàgbà nìyẹn bí ti tírìnì ẹ̀ nìyẹn tí bá ti ń takora wọn pé kí ni wọ́n ń wí yẹn ẹ má dá wọn lóhùn àjẹ́ pé tírẹ́nì tó ń rìsíìfù ló fi ń ṣèjọba tára àtijọba bá dáa tí wọ́n mú aráàlú lórí lọ́tún ló sì fi ẹsẹ̀ báyìí ẹwà rẹ ní ìsìn ìdáhùn yẹn wí ni pé ipa rẹ̀ ò ká àwọn èèyàn wọ́n ká àwọn kówó lọ lábẹ́ ara yìí gan-an tí ń pé corruption ò da corruption ò da tí wọ́n kówó lábẹ́ ẹ sọ bí wọn ò sẹ́ni rí kó òun nìkan kápá wọn ni ibi ilé iṣẹ́ tẹ̀yìn tẹ̀yìn dálẹ̀ ẹ kápá àwọn ọmọ tẹ̀yìn débí ìjọba fojú wọn lẹ̀ lé lọ skul kan tẹnìkan ṣe tó ń hẹ́ẹ̀dì ẹ̀ bóyá pírísípà àfihàn ó ká ó pápá àwọn sáàbù ẹ̀ ní ìtòjú bẹ́ẹ̀ lóka tó wá sọ yunifásitì chancellor ó kápá àwọn lẹ́kítọ́rà yunifásitì tó sọ pé tó o bá gbà yóò lọ ni o yóò lọ fún wa ni o ká tó wá sọ ààrẹ òun ó dà ní tipátipá tó bá jẹ́ pé àwọn tí ń bá ṣèjọba dà nítorí ìṣẹ̀lẹ̀ nìyẹn tipátipá olùgbòtò ọba ní dáa ọ yà lọ fún wa àyàn lómi ni tóun bá dáa táwọn tó sọmọ gbèrè ò dáa ẹ rí i pé bákan náà pàbó ní òpadà já sí ibi tó wá burú jù ẹni tí ń parí fún àásì dáadáa àásì dáadáa àásì dọ́gbadọ́gba àásì olùṣe sílùú òsì dáa lójú ẹ tó bá lọ tán tí kò kí ìbá dé bó lẹsẹ káyé rí lẹ́yìn tó fẹ́ dáa tẹ́lẹ̀ tó pé tiẹ̀ ló bá lọ bó lẹsẹ káyé rí nígbà tẹnìkan ń pariwo dáadáa tí ò ní ṣe tipátipá níwọ̀nba yìí tó bá ti láti orí ní fi ń rí i ṣe. ayọ̀rùnbọ̀ abọ́nkọ́lá ayọ̀rùnbọ̀ ni àbọ̀rọ̀ yẹn pamọ́ nu pé tó bá jẹ́ pé ti ń wínú ti ń tẹnu mọ́nu ẹ̀jẹ̀ aràn lọ́rùn ọlọ́run dá padà pé kìkì sásìkò tí mo ní yóò wà lórí justice àwọn èèyàn ò ronú lọ sọ́pọ̀lọpọ̀ bí ààyè yẹn ibẹ̀ yẹn lè tí yẹn bá ti débẹ̀ àtàwùjọ táà náà wà tí ò bá ti gbọ́dọ̀ lọ́rùn báyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ le ẹ máa rọ ọmọ ìyá wa náà tó lọbẹ̀ láti fi chairman àbí mínísítà àbí kọmíṣánná èsì tí òun mọ̀ sọ ni pé ibẹ̀ yẹn le ọ̀rọ̀ ẹ̀sìn ò ṣeé sọ ń bẹ̀ àti practice ẹ̀sìn ó ṣòro ń bẹ̀ return táwọn náà mọ̀ fún wa nìyẹn ọwọ́ àdìjọ́ wo tó dojọ́ ìgbẹ́dà ìkíámọ̀ ni ìta bá ń gbọ́ ẹja fi sílọ̀ ẹja amúdé ti gba àwọn ẹlòmíì ẹ má jẹ́ àwọn òbílẹ̀ jẹ́ ìran àkọ́ ọ̀gá tó ga jù ní pé ká máa rán wọn létí pa ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tá a bá lágbára àti ká alábòsí lọ́wọ́ kò ẹjẹ́ akakò típa ẹnìkan ò bá ká ẹjẹ́ aṣọ di community responsibility níṣẹ́ lágbájá ń ṣe yìí sẹ̀pẹ́ ńgbà tí ọ̀rọ̀ tẹ́ ara bá fẹ́ ni aráàlú wọ́n padà ń gbé community dìde tipátipá náà bọ́lọ́pàá ti pọ̀ tó láwùjọ ṣé ẹ ti council vigilante tí wọ́n ní fìjà ẹsẹ̀ ní Amẹ́ríkà ẹ bá ń bèèrè lọ́rọ̀ àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ní London police, ti tó army ti tó SSS ti tó gbogbo àwọn ìlú tó develop yẹn mo sọ pé Nigeria is not a developing country is not èmi ò ní sí ìgbà títí di òní tí mo ń sọ̀rọ̀ yìí ń lè sọ lọ́la tó bá ti jẹ́ pé ń develop ni vigilante ó ti torí ọlọ́pàá ti pọ̀ bí ò bá tó ẹgbàá sí tẹ bá twenty thousand ọlọ́pàá lónìí ẹ èèyàn one hundred and twenty thousand tí apply ṣe mo parọ́. kìsì báwọn láwọn èèyàn kìsì báwọn èèyàn láwọn òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ kílẹ̀ fìjìláńtì ń dìde sí ẹni tó gbé kùmọ̀ lọ́wọ́ ẹni tó rí ìbọn tó gbé ìbọn lọ́wọ́ ó ń sáfá láburú èèyàn kíkà máa yìn òun náà pa ẹni tíjọba gbé ìbọn fún ni ẹni tó gbé kùmọ̀ lọ́wọ́ wá ń kiri àdúgbò lágbo méjì òru tó ní fìjìláńtì lòun nígbà tí nǹkan ti yíwọ́ tó ti di tó ti dàrú tó ti tó ti dilú dàpọ̀ mọ́ sàpà kò sí ìlú kò sí àwọn yẹn nílùú tó develop kò sí rárá so ẹnìkan kan gbọdẹ sẹ́nu ṣọ́ọ̀pù ẹ̀ tó ń lówó tí ó sàn fọdẹ lóun nìkan kò sí láwọn ìlú tó develop kò sí láwọn ìlú tí ń develop lọ àtìlú tó remain lórí àìdáa ó sì fẹ́ sẹ́kù bẹ́ẹ̀ wàlíyá òdòdó nbẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó sàkóso ẹ̀dùkọ̀ kan wa aqulu ma tasma'un astaghfirullah ta'ala lọ́lọ́kùnrin náà gọ̀fọ́ rahim allahumma inna al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'ana a'da'aka a'da'a din allahumma inna ala dhikrika wa shukrika wa husni ibadatik rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ثم صلاتكم ذكر الله تعالى ولكم